ní kọ́ọ̀bù ìṣọ̀ràn yẹn ètò fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfáàní yẹn súnà ní nìkọ́ọ̀bù but ẹni obìnrin mùsùlùmí tó bá fẹ́ jáde ó gbọ́dọ̀ bo gbogbo ara ibi tí agbáláàyè pé ó lè fi sílẹ̀ ó ní ojú àtọwọ́ ṣùgbọ́n tó bá bò wọ́n ló dáa jù aslu fún obìnrin gangan ìpìlẹ̀ ọ̀rọ̀ obìnrin ni wípé kó jókòó lé ṣùgbọ́n tí necessity bá máa mú jáde kó dress léwé tó jẹ́ pé kò síbì kan ní ara rẹ̀ tí ó ṣe sábàbí àti gbèròkèrò sí ọkàn ẹkùnrin mi torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó ní tóbìnrin bá ń bọ̀ àṣetáni àkó sí ní ara istashrafa àṣepọ̀ a wá máa gbé sí ọkùnrin lọ́kàn wo òwú gbáàyà rẹ̀ ni wo rí bó ṣe rí wo rí bó ṣe rí wa idha aqbalat tọ́ba tún pẹ̀yìn dà gan àṣetáni àtúnkó sí a tún máa júwe gbogbo bẹ́yìn rẹ̀ ṣe rí fọkùnrin ọlọ́kùnrin tó nítorí eléyìí obìnrin ó gbọ́dọ̀ ṣọ́ gbogbo ìwọ̀ yìí tó bá ń lo nìkọ́ọ̀bù tí ò bá mójútó pé kí aṣọ òun ó fẹ̀ dáadáa tí ò ní mọ júwe ara òun ó lè mọ tí ì bọ́ nínú wàhálà but a lo eh, aṣọ tá a fẹ̀ tí ò ní fún ma lára tọkùnrin gan bá wọṣọ tó fún ma lára haramu ni àtọkùnrin àtobìnrin a gbọ́dọ̀ wọṣọ tó fún mọ́ wa lára tí ó wàá máa júwe pé bá a ṣe rí nì pàápàá jùlọ obìnrin obìnrin gbọ́dọ̀ wọṣọ tó fẹ̀ dáadáa tó fẹ̀ abo gbogbo ara ibi tá a pàmìtì fún pé kí ó lè sílẹ̀ òun lójú àtọwọ́ pọ̀ tó bá bò wọ́n òun ló fi ń lọ́lá jù ah. tọ́ba afẹ́ jáde ta o tó bá jáde tani jáde kiti jáde tó lè fa fìtínà tọkọ kọṣẹ ẹ tó bá yẹ pé kò tí ì lọkọ tó bá wà lé àwọn òbí rẹ àwọn òbí ni wọn gbà kéèsì rẹ sí wọn ọ̀ràn yẹn ni ọgbọ́dọ̀ ṣe báyìí ọgbọ́dọ̀ ṣe báyìí tó wà lé ọkọ ọkọ ló wà ní responsibility yẹn ọkọ ni ó ni ó ni ó wò gbẹ̀yìn bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni èèyàn ní ìrànlọ́wọ́ tá a fi kún òòṣà tàbí aburú tó ń ṣe yẹn bọ́dún gbogbo ẹ̀tọ́ tó yẹ kéèyàn fún mọ̀lẹ́bí ó wà ní ìṣòro ebi ń pa ebi ọ̀gbọ́dọ̀ pa kéèyàn yó kébi máa pa òun ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀. èèyàn ń wọṣọ oríṣiríṣi òun ọ̀rá ṣọwọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ó wà nínú àhámọ́ tó bá yí kòró skul ọmọ san tí yẹn dẹ̀ ní kápá èèyàn gbogbo àwọn bó ti ń tọ́jú ẹ mọ́ tẹ bọ̀ yẹn tàbí nǹkan tí ó tó rọ̀ mọ́ èèyàn ò ní bá lọ́wọ́ sí bọ̀dé yẹn ṣe ń ṣe gbogbo eléyìí náà lèèyàn máa pe àtórí ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàbẹ̀ obìnrin sàhábíyà ó sọ fún yìí ṣẹlẹ̀ sàásìlà ó ní jaatni walidati wa hiya raqiba ìyá mi wá kí mi ó ń jẹ̀ràn wípé kí n náwó nǹkan sóhun láti fi láti fi tọ́jú òun àbúrò ṣé dáadáa sí ni òjíṣẹ́ náà ní bẹ́ẹ̀ ni ó ṣe dáadáa sí i ẹbọ yẹn lò ní bá wọn nípìn nínú rẹ̀ tàbí tí wọ́n ṣe bọ̀ dé gbogbo dáadáa tí yẹn ṣe fún mọ̀lẹ́bí ṣe fún òbí ṣe fún gbogbo ní ó jẹ́ mùsùlùmí fẹ́ ṣe example kan specifically mo ní cousin bàbá tó bàbá tó bí àtìyá tèmi ìyá kan ló bí wọn but bàbá ọ̀nkù eh, wa yẹn òun wá lọ fẹ́ẹ́ christian kì í ṣe christian tó fẹ́ ni problem ọ̀nkù wa gan ni problem ọ̀nkù wa gan ni ò gbórí dúró kò tó inú ilé dáadáa so ọmọbìnrin wa kọ́ àwọn ọmọ lọ torí bó ṣe ń tọ́ àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn wọ́n wà grateful to her wọ́n bá ṣẹ̀sìn. àwọn tí wọ́n gbọ́n tí wọ́n dàgbà nù wọn wọ́n ní àwọn mọ̀ yìí pé ní táwọn à ń pè àwọn sí pé káwọn ṣẹ̀sìn Islam ńlọ́nà kódà àwọn ọ̀fẹ́ họ́ọ̀tì àwọn so ètòjọkùnrin òun kírun bọ̀tẹ̀ ètòjọbìnrin òun ṣe bí ẹ ní attachment pẹ̀lú ìyá rẹ̀ dáadáa ó lóun ò ní kírun ọ̀dọ̀ mi ló dẹ̀ fẹ́ gbé ṣọlẹ́mùsíbà mi kọ́kọ́ fẹ́ gbà á elder brother mi tí mo tẹ̀lé gangan ó pè mí ó ní gbẹgbẹ ọrùn tiẹ̀ nìyẹn o kò sí ní tó lè ṣe sí o ò lè sá fún which is the bitter truth gbẹgbẹ ọrùn mi ní lóòótọ́ so tá a bá ń ọmọ tí ò ju ọmọ five years lọ a lọ aunty why are you not praying with us are you a Christian. You are one of those who say that Allah is three. No, Allah is one. One is one, two is two, and three is three. Allah is one. Ó ń rò pé mi mò ń rán sí òun ni but ó mọ̀ létà pé kì í ṣe mi ni mò ń rán sóun. Ìdí mo fi mọ̀ pé ó mọ̀ létà ni pé ó pe gbólóhùn kan ó ní ọ̀ka bí ọmọ sílẹ̀ ó bí oró bó ṣe sọ nìyẹn. Pé ah, bọ̀dá bọ̀dá ó ṣe bí ìgbà tó yẹ pé kò kò ráyàn ṣùgbọ́n kò fẹsẹ̀ wọn ni òhóhó ìgbà tó wáyà mọ́ ẹni òkè kó jẹ́ ká tiẹ̀ discuss lórí báyìí ó ní ara òun lè discuss pẹ̀lú mi mo ní ok kó invite our pastors wa kájọ sọ̀rọ̀ ó ní rárá. àkíran asan ṣe dáadáa sí i bọ̀tún gbòde lẹ́wù kan màmá rẹ̀ ló wá padà wá mú kí ló fà ó ó ní mo are dangerous jà àwọn yòókù lọ that is the way she presented it ó ti jáde láyé nìsín ó ní mo ti fààyè gba ọmọ òun mo ti kó ìfẹ́ òun kúrò lọ́kàn rẹ̀ tọ́jẹ́ yí pé anything tí mo bá wá pè sí kò ní ní choice yóò tẹ̀lé nítorí wá ń bẹ̀rù jù ní yí pé àwọn èèyàn ti pọ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tí ọkọ ọmọ òun ò mind láti fẹ́ torí specifically ó sọ wípé tí àbọ̀ Aisha bá kọnu sóun òun fẹ́ àbọ̀ Aisha ṣe yọ̀wọ̀ àfẹ́ àbọ̀ Aisha yóò ṣe kiri yóbi kò possible so fún ara rẹ̀ lọ́wọ́ amú ọ̀sọ́kọ̀ òrukàn ló kàn wá ó kàn mú lọ so rírí tí mo ti rí gbẹ̀yìn nu n tí mo ń sọ yìí ti ju fifteen years lọ rírí tí mo ti rọ́mọ yẹn gbẹ̀yìn ni kó pé kó ṣe káká kó ti kí mama rẹ kàn ti jáde láyé sọ́wọ́ máa ń ṣẹlẹ̀ wa aleykum salaam tala afa wa an tafa jala kumala akhair. tọ àti àdúgbò tó yóò tiẹ̀ mọ́ méjì sórí bíi. Hmm? tó bá jẹ́ pé. láìsí sinna láìsí ẹbọ. sinna ọ ẹ̀ṣẹ̀ mi ìbàjẹ́ mi lè jẹ́ ó lè má jẹ́ sinna kó má jẹ́ bọ kó jẹ́ bídà kọjá bidia àtọ́jẹ́ yìí pé most especially tí ó bá jẹ́ pé n tó jọ mọ́ manhaj táwọn èèyàn ti ń rò wípé òun náà wà lórí manhaj tó dẹ̀ jẹ́ wípé ó fi ń ṣe fakh ni èèyàn fi ń ṣe tàkúté ni láti tàwọn èèyàn kó mọ̀ ń domi something like that tí wọ́n wá rí i pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n wà lórí social media yìí gan wọ́n ń fi sí ọ̀dọ̀ rẹ̀ àti ṣe àwọn clarification yẹn ó lè necessary gbà mí but n tó dáa jù ní pé kán pẹ̀lú àwọn sí àkíyèsí one on one. ẹlẹ́kẹ̀jì ni tí ìbá ti ṣe kó mẹ́bọ mọ́ tilé kéwú bó bá jẹ́ pé n tó ń gbìn tàbí aburú kan ń ṣẹlẹ̀ láti bá àwọn èèyàn lọ sọ́dọ̀ rẹ̀ ìyẹn ni bọ́ tí irun yẹn ìyẹn lè ìyẹn lè má fẹ́ rọrùn díẹ̀. wàá kọ sílẹ̀ àǹtàlà. dispute. bẹ́ẹ̀ ni. táwìlì nìyẹn táwìlì nìyẹn ó àwàlà rẹ̀ ó ṣe táwìlù rẹ̀ hmm. bẹ́ẹ̀ ni. ṣé tí wọ́n bá fẹ́ ṣọdún àwẹ̀ wọ́n máa ń fún wọn bẹ́ẹ̀. tí wọ́n bá fẹ́ ṣọdún léyà ṣé wọ́n fún wọn bẹ́ẹ̀. lóò kí wọ́n kí wọ́n kí wọ́n demand fún kí wọ́n sọ pé anything tí wọ́n bá fẹ́ fáwọn kí wọ́n defer tàwọn sí pírọ̀dù uh, ìtúnu àwẹ̀ àti iléyà kó dẹ̀ documented kí kọ́kọ́ má jọ̀rọ̀ ẹnu kó a presentation tí wọ́n ṣe written kí wọ́n dẹ̀ gba èsì náà written is better yóò fi jẹ́ ìṣesí company yẹn wípé o àwọn mùsùlùmí o tó ti dínú Christmas tàbí New Year o àwọn yìí àwọn ò sí nínú àwọn tá à ń fún lẹ́bùn yìí ẹ̀bùn tiwọn adìfá rẹ̀ di inú ọdún ààwẹ̀ wọn tàbí ilé àtìlẹ́yà wọn. kò ṣe should be a written document that way. wọ́n á comply wọ́n á comply wọ́n á comply wọ́n á comply. Hmm. Eh, eh. If you collect it, don't consume it in that period as as bí ìgbà téèyàn ń fi dùnnú gbà yẹn hàn àìdá síre yẹn tàbí sí wọn. lànà rẹ̀ tàbí kúfurukúfuru kéèyàn dunnú sí ọdún àwọn tí kúfuru làṣàkà ewu ńlá bẹ́ẹ̀ fún tọ́ba àgbà tọ́ba tọ́ba tẹ̀ fẹ́ fi tọrọ kọ́mọ̀jẹ́ yìí pé fún wọn ní around that time tí àwọn náà fi máa wí pé ó tiẹ̀ ṣe dáadáa sáwọn nínú ọdún àwọn ìṣẹ́fà. tó serious gan even nínú wọn gan ọ̀gọ̀rọ̀ wọn rèézi highbrow wípé kíní yìí ṣe ọdún àwọn ọdún ẹlẹbọ ni nínú wọn gan ti ń sọ. now now okay. la la káwọn jàǹbá rẹ̀ ló sọ ṣé ṣíṣe tí wọ́n fẹ́ ṣe ṣó wà legal no ká má ṣe anything legal because tó bá délẹ̀ tán tí wọ́n bá mú wọn apart from wípé ẹ̀ṣẹ̀ ni èkejì tó bá délẹ̀ tán tó bá fẹ́ fojú wọn dánrin orú ọmọ ẹni ọ̀wọ́ o. Hmm. láà so tí wọn bá adjust kẹ́yìn náà máa adjust so wọ́n call fún ni because irú nǹkan bá ṣẹlẹ̀ sí wa rí charges yẹn èmi ṣe reading mo compare rẹ̀ pẹ̀lú tí wọ́n mú wá nínú reading kínní mo wá lọ sọ́fíìsì wọn readings tẹ ṣe yìí readings tí mo read ó yàtọ̀ sí kò tí ì dé ntẹ quote fún mi wọ́n ní báwo ni mo ṣe mọ̀ mo ní kí wọ́n yẹn ni so wọ́n mọ̀ yìí pé mo mọ ẹnìkan nínú àwọn tó ti fún mi lọ́wọ́ nìyẹn because definitely like, it's not something tẹ́ pé yẹn lè tètè ìjágbọ́n rẹ̀ báyìí ní tí wọ́n kọ sónú pépà readings tó wà ní ibi mítà kò tí débẹ̀ so mo á call fún àwọn previous readings wọ́n ṣe gbogbo wọn yẹn wọ́n ní kí ló rẹ́ dẹ́mi fi ronú lọ síbẹ̀ yẹn mo ní ntí mo rí ni wípé òṣìṣẹ́ yín kankan yìí wá ṣe readings ó ń extrapolate ni and that the injustice ó lè ṣẹlẹ̀ látara báyìí wọ́n dẹ̀ corrected wọ́n corrected so don't think you know we have to assist them to make the system work gbogbo facilities ti wà ńlẹ̀ tó máa mú kí system work there's no doubt about that but the best thing ni kéèyàn gba prepaid n tó lò o ò ní sanwó ẹ̀ that's the best kí n àbá kí n àbá prepare Huh? Huh? service charge tí. àwọn onígbà ṣé wà legal tó bá wà legal tó yẹ kó fi ìjọba lóṣòfin yẹn àbòsí yẹn ìjọba ló ṣe kì í ṣe ìjọba lá complain fún kì í wá ṣe yí pé àwa náà wà dọ́gbọ́n sí eh. you know Alexander, you don't take law into your hands now, now. na lọ́mọ yọjú sí mọ́mí ẹ̀ ṣé muslim muslim ni wọ́n. yọjú sí màmá rẹ̀ ìyẹn lẹ́tọ̀ọ́ kó mú nǹkan dání kò burú bọ̀dù kọ́ má jẹ́ nígbà ọdún wọn kọ́ má jẹ́ gbọ́ ọdún wọn. wákì eh. santala na bẹ́ẹ̀ni látara eh, eh, ẹ̀sìn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. e ṣe ẹjọ ẹjọ ìjókòó sọ̀rọ̀ mọtẹlẹ bí táwọn ti ń ṣe tẹ́lẹ̀ gbogbo ohun tó wọ́n ń ṣe náà ni wọ́n ń ṣe sọmọ pé bá ti fẹ́ ṣe nǹkan tó yẹ pé kì í ṣe pé àkọọ́lẹ̀ wà fún un tí ò tí ì jẹ́ kí ọ̀rọ̀ wa ó dojúrú ká máa dúpẹ́ lọ́wọ́ bá adé Allah subhanahu wa ntọ́ba wo olúkálukú yóò kàn jẹun lórí rẹ̀ ó ti dẹ̀sìn náà nù wọ́n dẹ̀ máa fà lọ bẹ́ẹ̀ náà that is it so ọ̀gọ̀rọ̀ nǹkan wọn á wà ìfẹ́ ni wọ́n pọ̀ ń bẹ̀ ju wípé kí wọ́n lè pinpoint ẹ̀ sí tẹ́kìsì kankan lọ ok tọ́rọ̀ bá ti wá rí báwọn ẹ jọ jókòó ni ariwo tẹ́ ń pa ládùúgbò yìí àwọn ọmọ wa àwọn kéékèèké wa tó yẹ pé wọ́n nídìí láti sùn àgbàlagbà náà tó lọ ṣiṣẹ́ tó lọ ó ní òfin ìlú gan dẹ̀ takò because mo ní instances tó jẹ́ pé ọ̀kan náà ọmọ ya Mikael Atọ́lágbé ó mú kéèsì tó ló òun mọ alábàáyẹn fàdàdà ó mú wọn lọ sọ́dọ̀ environmental ní aláwùsá wọ́n dẹ̀ dá sí bẹ́ẹ̀ ní right wọ́n ẹ̀ ní right táwọn tí gbìtá ní ṣe alcohol tẹ́lẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ wọ́n wà sẹ́ wọ́n ọ̀rà jókòó lẹ́gbẹ̀ẹ́ halkọ̀ wọ́n jí halkọ̀ gbọ́ bóyá ìyàwó ni mùsùlùmí nípìnlẹ̀ ni ó wọ̀lá àlẹ́ wọ́n á jí halkọ̀ gbọ́ kódà wọ́n sending questions lórí issues so àkírá níta àpàlà ṣe ni wípé wọ́n ní àwọn fẹ́ mọ̀ gbà táwọn máa ń bẹ̀rẹ̀ halkọ̀ táwọn parí halkọ̀ àní nǹkan bíi ten àbí ten so ìgbà ten yẹn bá lù làwọn ṣètò bẹ̀rẹ̀ tiwọn so that tí anything tá a bá ti ṣe sọ pé lẹ́yìn àṣùbà làwọn bẹ̀rẹ̀ halcon bẹ́ẹ̀ ẹni tá a máa ti ṣe tí máa ti wọ nine thirty àti máa wọ pé ẹ ah, ká máa encroach sí táàmù wọn ò ní ẹ̀tọ́ yẹn but àti mú kí àlàáfíà ó lọ nípa ariwo tí wọ́n ń pa àti oríṣiríṣi tẹ́ńṣọ̀n ẹlẹ́kọ̀ọ́ ìjọba kí ìdájọba dá sí láti ìjọba rẹ́dì láti dá sí lára àwọn gan sọ fún wọn wípé rárá ẹ ní right láti ta sí Ah, ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ nípa ti àwọn other things bóyá ẹjọ́ ní discussion kẹjọ ní discussion mọ̀ ń sọ ẹjọ́ ní discussion ẹ̀kẹjọ ní discussion wọ́n máa ń sá fún because wọ́n ní believe wípé tí mùsùlùmí bá ti sọ pé ẹ jẹ́ àjókòó ká ní discussion ah mùsùlùmí ẹ̀ ti káwọn tán ó dẹ̀ ní àwọn kankan lọ́wọ́ that is it torí wọ́n sọ pé mùsùlùmí ẹ̀ bìkítà mùsùlùmí bí kìtà bó ṣe jẹ́ pé kì í ṣe gbogbo àwọn èèyàn nínú Islam ló lè jáde ta kó ó give lecture àwọn tiwọn àti rúwà àtògìrìwà anybody lọ́kàn akànyanu máa sọ̀rọ̀ anyhow so ìsọkúsọ pọ̀ olúkálukú nǹkan sọ tiẹ̀ náà ni so in this type of situation alábàágbé ni wọn kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe sí pàápàá jùlọ láìpẹ́ ìwọ ló kọ́ lè tiẹ̀ tí wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ yín tọ́ba yẹ pé kì í ṣe létò kọ́ létò rẹ́ǹdì bẹ́sẹ̀ ni kò filẹ̀ bẹ́lẹ̀ kọ́ kọ́ wá bomi gbà ó fi jẹ́ pé anytime tọ́mọ yà bá fẹ́ gbalé kí wọ́n ṣọ́ àwọn agbègbè ibi tó ti jẹ́ pé ó ti full kò ní sí development irú nǹkan báyẹn bẹ́ẹ̀ mọ́ although anytime anywhere wọ́n lè sọ di ṣọ́ọ̀ṣì fellowship anytime kàfi kọ́ lọ́wọ́ kún ẹ̀yọ́ lóko tòtọ́ anytime anywhere òfin dẹ̀ ta kò òfin ìjọba takò pé ibi tí ó wà residential kí kankan tí ó wà máa dá ariwo lẹ̀ tí ó disturb public peace kó ṣẹlẹ̀ at any time òfin ìjọba takò so the best thing náà ni kíkọ́ ìjọba kí n dá sí àjẹbẹ́ inú hatred yẹn ṣe ń lọ yẹn ó lè wà confrontational later no doubt about that ó dẹ̀ lè fa nǹkan mi tó bá dẹ̀ ṣẹlẹ̀ tí ẹni wọ́n rí òní rí tiwọn. Uh. أنت انتهى احنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيت وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد بارك على محمد وعلى آل بيت وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم السلام عليكم ورحمة الله وبركاته نعم في سبيل الله كما gbàgbé Kama gbàgbé fi sẹ́bi láì tí a máa ń ṣe fi sẹ́bi lẹ́la. Allahu Akbar. tó bárakàlá. في سبيل الله كما قال في سبيل الله السلام عليكم وقال في سبيل الله في سبيل الله أمين pé. في سبيل الله